الحمد لله رب العالمين الحمد لله الذي علم طريقة تعبير الوعى من شاء من عباده سبحانه وتعالى الحمد لله الذي علم بالقلم وعلم الإنسان ما لم يعلم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين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 a sì máa fi àwọn nǹkan mímà láti lè bá fi jẹ́ ìtọ́ka ìfẹ́ kan táwọn ní sí oúntàn bákan náà àtàwọn àlèkú yìí kí àtìlẹ́ fún sọ̀rọ̀ sọ́lá ẹni tí ọlọ́run ọba láti bá máa jẹ́ ìkẹ́ fún gbogbo wa ọlọ́run sábà ní sàlẹ̀kú yìí kí sọ̀rọ̀ sọ́lá náà ati àwọn ayé àtàwọn ìyàwó rẹ̀ àti àti ẹ̀jẹ̀ olùgbà bákan náà ẹ̀yẹ ló sọ̀rọ̀ ọba tòótọ́ mọ̀ ń fi àsìkò náà létí ìbẹ̀wọ̀ ọlọ́run ọba gẹ́gẹ́ mo ọlọ́run bá tọ́lá rẹ̀ gan ní kábẹ́rù wọn kásìpáyà rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ìpáyà ọlọ́run ọba tòótọ́ ní kọ̀kọ̀ àti gbangba ọlọ́run dọ̀jà rẹ̀ mọ́sá àdúgbò ẹ̀fẹ̀ ní kọ̀kọ̀ wa àwọn sọ̀hábà àdàmú wọn Abu Darda radiyallahu ta'ala ní wàhálà gbogbo gbàdú máa sọ wípé Allahumma inni a'udhu bika min khushu'in nifaq ọlọ́run ọba mò ń fi ó ti pẹ́ títí máa ń sọ̀rọ̀ ìwọ́n wá bíèrè ń tọ́ka wípé kí èrò tó ń jẹ́ kòṣù ìrìn fáàkì àbúdà náà wọ́n sọ fún wa ni kéèyàn máa gbọ́rọ̀ lọ́wọ́ ọba kọ́ máa rálẹ̀ mú ní gbangba kọ́ máa bu akọ́ kọ́ máa sàlá àgbà kó sì di kọ́rọ̀ kó lọ́ máa sin nǹkan mí ìtọ́yàtọ̀ sí ọlọ́jà jáde mọ́sá àkíyèsí ẹ̀ lọ́kàn wá mẹ́ bákan náà láì ní fa ọ̀rọ̀ gùn fútúbà tèmi yọ máa jẹ̀lé ìtẹ̀lé fútúbà tí ti ń kọjá lọ tí à alibidaru àwọn oríṣi àwọn àdáda tó yàn táwọn yàn dá sínú ẹ̀sìn tó yẹ pé kò sí nínú ẹ̀sìn àwa wà ní àwọn àsìbáàbù ìtìṣàlù dídà fi hadhihi al-awina al-akhira àwọn okùnfà ń tọ́fà tó fi jẹ́ pé nàmsà sálàmù tó ń wá ẹni wá ń di àjòjì lójú àwọn èèyàn lẹ́nu nǹkan táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ gbìn sínú ẹ̀sìn ẹni wá ń tutù lójú àwọn èèyàn lára àwọn okùnfà nǹkan tí ń fa ìnáà òun náà ni àlìjáàlù bí àkàmì wúà kí a mọ̀mọ̀ nípa àwọn ìdájọ́ ọlọ́run ọba tí ń bẹ lórí àlàlílá níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń tan ìbàjẹ́ kálẹ̀ lónìí lórílẹ̀ tí wọ́n ń fi ẹ̀sìn bojú ọ̀pọ̀lọpọ̀ wọn náà òun lọ́jọ́ wípé wọ́n ń gọ sí abẹ́ àlá àárín lẹ́nu ọmọ kí wọn àgbọ́lẹ́nu ọmọ kí wọn àǹtọ́lẹ̀ làwọn gẹ́gẹ́ náà àtúndì kà nínú tí àti ní inú wọn tó fọwọ́ ara rẹ̀ kọ́ àkọ́kọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó gbóríṣi àwọn nǹkan wá fún wa láyé níbà yìí láti lè ba àwọn ọmọ títóbi ọlọ́run ọba náà àrùbíyà kéèyàn lára òórìn nǹkan lójú oorun oríṣiríṣi ọ̀nà yìí ló pín sí bákan náà a sì ní alìlìhàmù ìlìhàmù ó ní nǹkan tí ọlọ́run ọba tó fi máa yàn bìlà wá sítọ́tì málàkì mẹlẹmẹlẹ́kà tí èyí ṣe kó fi rán màláìka kà sí yàn ọlọ́run kan fi nǹkan yẹn máa yàn lẹ́mìí èèyàn pé ṣe báyìí má ṣe báyìí èèyàn kan rò ọlọ́run sì tọ́yàn sọ náà. lórí eléyìí ǹjẹ́ ntọ́ni bá ṣe bẹ̀rẹ̀ sí àbí ntí òní bá ṣe bẹ̀rẹ̀ gbogbo tí yàn bá lòun ó làgbárí tọ́wọ́ afẹ́ yìí má di ẹ̀sìn pé ẹ̀kúsọ́kùn tí yàn bá ti ròyìn àmọ́ ntọ́nà bá ti kiri o tó fi máa yàn ní abọ́mi ìdájọ́ náà bákan náà a ní àlùfọ́ irú ntí máa gbẹ́wọ́kẹ́wọ́kẹ́ lẹ́nu èèyàn kéèyàn kàn ló kẹ́kẹ́ kan lójijì irú nǹkan yìí mẹ́ta ló ń pín sí nǹkan gbàtọ́jà pé àmọ́ àwọn àtọ̀tọ̀ ọlọ́run ọba nǹkan gbàtọ́jà pé ṣẹ̀ńtọ́n òní agbódegbà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ilẹ̀ ní ẹ̀yà gángan bákan náà a ní àríwá ihò kọ́lọ̀ wọn ránṣẹ́ sí ìyàn wípé mo fẹ́ bọ́ sọ̀rọ̀ mo sọ ọ́ dòkìṣẹ́ ìyẹn fún àwọn ànábí ọlọ́mọba nìkan àwọn ní àríwá ihò tọ́lọ́ ń bá tiẹ̀ ní wáhíù gbà mí a máa yí àgbẹ̀fẹ́ lómi pẹ̀lú nǹkan tó bá sọ sí lẹ́nu ọlọ́ni wà áwòháyìnà ìlànà àlè àdìjọ́fìdì mìíràn kìbá ìlú yóò dáa wa mina shajari wa mimma ya'rishun àwọn ọlọ́wọ́n ba àwọn alábọ̀wọ̀ yìí sọ̀rọ̀ àwọn aláfi ìmọ̀mọ́ yìí pé lọ́rẹ̀ máa mu omi tí bá ń bẹ lára ewé igi kọ̀ọ̀kan káàkiri tọ́ ọ bá wà mọ́tẹ́síkùn rẹ anabi sallallahu alaihi wasallam ọwọ adi oye wa wípé àwùrúkìyà àlàtàǹláyè nípìnlẹ̀ rẹ̀ gangan méjì olópin sí alihulmu alani òun náà ṣùgbọ́n tí wọ́n padà ń lò fún orí ọ̀nà méjì ìmọ̀ àlá kéèyàn bá lárí pé òun súnmọ́bìnrin lójú hàn tàbí àlá tí ò yéèyàn tó sì ń dẹ́rù báyà àdúgbò sallallahu alaihi wasallam. من حديث أبي قتادة والحديث مخرج في الصحيح عند الإمام البخاري رحمه الله تعالى النبي صلى الله عليه وسلم بإسناد حسن عند أبي داود رحمه الله تعالى في السنن أرسل صلى الله عليه وسلم ní alátẹ̀wò yẹn bí ìgbà kẹlẹ́ yìí kó téèyàn bá la wọ́n so kọ́ sí ẹsẹ̀ ẹni tí ń fò òkúrú pàtàkì láti tú àlá yẹn ní ọjà bọ́ ìgbà tí wọ́n bá ti tù yóò sì wà ń bẹ̀ di ojú ibi ẹ̀ máa kọ́ tu sí ìmí sì sábà máa fẹ́ bá wọn. nítorí bá ta ẹgbẹ́ ọ̀sán àṣálá tó ní òrùn lálàá ní pé orí ìrùn wọn gé kéèyàn ìtumọ̀ tí máa ń ní ìtumọ̀ tọ̀pọ̀ ni àkọ́kọ́ tí wọ́n ẹni báyìí tó bá jẹ́ olórí agbára tọ́nà ó sì lọ́dọ̀ ó sì ẹsẹ̀ kọ́tẹ́ pé àsìkò tí ó kúrò lọ́wọ́ rẹ̀ ó ti súnmọ́ nìyẹn bákan náà téèyàn bá jọ ń ṣòwò pọ̀ nínú ọdún ìdójówó òwò rẹ̀ ó lè pàdánù lọ́wọ́ bákan náà bí èèyàn bá sì la téèyàn jẹ́ tọ́jà pé ń bẹ́ nù tí ń bẹ lórí bẹ́ẹ̀dì àárẹ̀ a máa túmọ̀ sí wípé àsìkò tára rẹ̀ ó yàtọ̀

ní abẹ́ àlá gangan tọ́wọ́ akẹ́wàjú wa ní pẹ̀lú àlọ́ inṣàlá a máa sọ nípa àwọn ìdájọ́ tó so mọ́ àlá àti ìran tútù rẹ̀ gẹ́gẹ́ sọ pé àlá tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ bí nǹkan tó díjú pọ̀ ni lápẹẹrẹ àwọn alákàmbẹ tó jẹ́ wípé àrùwà àmọ̀mọ́sà àwọn àlá tó jẹ́ wípé téèyàn ọ̀bàlà aburú ìnìtumọ̀ àláhùn ṣùgbọ́n oore ni ó gbèlé jù ìmí ìgbà tó jẹ́ wípé oore ni ó gbèlé jù a ṣùgbọ́n aburú ní ìsèkínni o ní nbẹ́lá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń tórira rẹ̀ nínú mọ́sálásí tí wọ́n ń lùlù tí ń ta jìtá ojú kanu ìdákejì rẹ̀ ẹ̀ńtọ́bara rẹ̀ ńléwẹ̀ àbọ̀bara rẹ̀ nílẹ̀ẹ́gá ìwọ̀n ka Qur'an lójú ala alákọ̀ọ́kọ́ a máa túmọ̀ sẹ́ni tí bá ń sẹ́ lọ́run ń pọ̀ ṣùgbọ́n tásìkò tọ́lọ́run ọgbọ́ padà yí padà sí si tí wọ́n ń súnmọ́ nítorí pé èsù kèé sábà wọn mọ́sálásí kéèyàn wáyé nǹkan bá ń bẹ àpẹẹrẹ wípé aburú ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run fẹ́ bá gbà náà kódà nígbà tí wọ́n sì tù bá sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọmọ ìgbé lábẹ́rẹ́ kò ní jẹ́ o ààyè táwọn èèyàn máa gbé jọ sí ni bákan náà kéèyàn sì bára rẹ̀ nílé ẹgbẹ́ kóhùn ìdàkejì nítorí wípé ilé gáì ààyè àwọn àdìjẹnú àti àwọn èṣù ni kí ẹ̀ wá bẹ̀rẹ̀ kó ń gbé nǹkan kan lọ ajẹ́pẹ̀ ńtọ́ da kéèyàn gbé wọ́n bẹ̀ kó ṣeé ṣe kọjá wípé nǹkan fẹ́ bọ́lọ́gbọ́ èèyàn láìpẹ́ nù oríṣi àwọn nǹkan yìí ààyè ọ̀tọ̀ ó ní túmọ̀ rẹ̀ ṣùgbọ́n tó wá kàn wọ́n lẹ́nu tí a wá ń rí àwọn ẹni bí tí wọ́n ń sásá bẹ̀rẹ̀ òun náà ní hadith tí ìmáàmù Bukhari gbà wá ìmáàmù Muslim náà gbà wá ẹlòmíì tó tẹ́tọ̀ sáà méjì Para dàbí mọ̀sásálám wọ́n lè parada wọ́n lè dàbí yéèyàn wọ́n lè parada wọ́n lè dàbí bàbá èèyàn wọ́n lè dàbí ọ̀rẹ́ èèyàn wọ́n lè dàbí ibi wọ́n lè lọ́wọ́ kò sí tí wọ́n lè jù ṣùgbọ́n ẹ̀yàn mọ̀sásálám ni mo ṣe wà yìí àwọ̀ tèmi ìrísí mi báyìí èṣù ọlọ́run òfin lápára débi kó lè gbé wọ sallallahu alayhi wa sallam nígbà táwọn ní àbí ìdí ẹnì tó bá rí òun lójú ayé tọ́wọ́ ayála rí òun lójú rẹ̀ ṣèǹtọ́n kò lè wá àwọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n dún fẹ́nu tí wọ́n jẹ́ oníbí díà yìí wọ́n wá bọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹnì tí a máa pè ní káwọn tìjà ti sọ wípé òun lára àti sàṣálà òun tún wá tọ́wọ́ pàdé òun ní kàbá lójú ayé. One one gossip. wọn ni tuma yẹ lọ bákan náà àwọn kan ní tuma yẹ tiẹ kọ ẹnì tó bá ní sàsálà lójú ayé yóò rí mi padà tó bá rí mi lójú hàn yóò padà rí mi lójú ayé apákan àfa ni ìyẹn níjọ gbọdọ lè kíá máa lákìn hadithi kọdarú àwọn ẹni bí ni wọn gọ sí abẹ́rẹ́ ṣùgbọ́n pẹ̀lú mímọ̀ dáa yé pẹ̀lú àwọn ọlọ́run àwọn èèyàn sì máa rí òdodo àkọ́kọ́. ní máa ń rọ̀ ánì fìlìmọ̀ náà ẹni ọ̀bá ìsàsálàm lójú rán fàkọ́dù rọ̀ ánì ìrọ́sàm lórí o nítorí ẹ ń bá mi lójú rán mímọ̀ àmọ̀nà bíi nínú ẹni tó gbọ̀dọ̀ ìsàsálàm gbọ́ nínú ẹ̀yìn ìsàbẹ̀ yìí nígbà tó lọ́nà ní kí wọ́n máa ṣe é jírọ́ ọ̀pọ̀lọpọ̀ ìlú rẹ̀ jìn kò lè wá ṣe é jírọ́ wá sí Mẹ́dínà yálà aláìní ní maka lọ́jẹ́ ni o ọ̀lẹ́ lọ́jẹ́ ni o tàbí lumi náà tí ìfẹ́ yẹn sàn bá tó kó sí lẹ́mìí báyìí tó rí mi tó sì ń wá bí ó ṣe ṣe ń jíra yẹn tí ọ̀la nfààní àti ṣe ń jíra yẹn pẹ̀lú àánú ọlọ́run àtàníyàn rẹ̀ tó dáa tó rí mi lójú oorun tó mi náà nítorí àtòrí mi pẹ̀lú àánú ọlọ́run yọ padà dé Mẹ́dínà tí ó fojú ẹ̀ kàn mí ká kú sáì ní ṣe ń jírọ́ kò clear naam ojú kan nìyẹn bákan náà ojú kejì rẹ ẹni tó ń sọ àsálá nílé ayé ń bí tó rí mi lójú oorun níbí báyìí pẹ̀lú àánú ọlọ́run yóò padà rí níjọba ìkìámà bó ẹ̀ka gbogbo mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wa náà láǹsà sálá níjọba ìkìámà ṣùgbọ́n wọ́n wà rí ànàbí bí mazidi khususiyyati ru'ya pẹ̀lú rírí tó ń tọ̀rọ̀ ànàbí yóò yàtọ̀ sí rírí tẹlumi yóò láǹsà sálá ní ọ̀nà tó jẹ́ wípé ọ̀rọ̀ lòun yẹn padà jà náà yóò sọ àṣàlám lọ́nà tí ọ̀rọ̀ rẹ̀ padà gàdú nù bí ó ti ní kùdìẹ̀ kùdìẹ̀ kan lọ́wọ́ tẹ́lẹ̀ yóò sẹ́nu sọ àṣàlám lókùrú gbàtọ́jà yìí pé ẹsẹ̀ rẹ̀ ó ti máa mì ònà òbí tí ó gbọ́dọ̀ rẹ̀ yàsí mọ́. Ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bá ní sọ̀rọ̀ yìí pé ẹgbẹ́ sọ àṣàlám lójú rẹ̀ yóò padà rí mi lójú ayé kèé sèǹtẹ́ sàǹsọ̀fà ni wípé ẹnìkan ọkọ̀ àkọ́kọ́ gbogbo ẹni tó ti rí àṣà sálámù rí láyé tí wọ́n bá lálàrí kí ni ìdájọ́ tiwọn ẹni tí ò rí ànábì inú àwọn kọ̀ọ̀kan yìí só lè rí lálàrí àṣà sálámù lórí hadith yẹn àkọ́kọ́ ìdájọ́ àwọn tó ń sàsálámù àníwá làkàkẹ́ lórí rẹ̀ ọmọ bí àṣà ti rí ọmọ bí àṣà ti wà ibi tí ìṣkáàlù wà ó ń làwátà àwàlàyé nìsín ìjẹ́ àlèrè nù wa tó lè rí àṣà sálámù nàá ó lè ṣẹlẹ̀ tẹ́yìn rẹ̀ sàlá sàlám lójú ọ̀run insha allah gẹ́gẹ́ bí nàmsà sọ wípé fa inna shaitan la yatamathalu bi bó o wá ní nàmsà sàlám lójú ọ̀run ìbò ni ó sì rí ẹnì kẹni tọ́wọ́ sọ pọ́ǹsà sàlám lójú ọ̀run àwọn afọ àwọn àgbà hadithi wà tọ́pọ̀ nínú hadithi àbí ìwòrán ó ròyìn bọ́lá ń ṣe nàmsà sàlám ní kílíkọ̀ àti kúlùkọ̀ kúlùkù rẹ̀ kílíkọ̀ àbúrò asàlàyé tó pọ̀ fún apá sàsálàm bákan náà ali dọ́pẹ́ ìrìwáyà àwọn méjèèjì ló kojú ẹ̀gbọ́n ali náà nàbì tọ́ọ̀lì rọ́dí alọ́tàlá ní ọ̀dọ́ òun náà bá ní sàlàyé pa abẹ́ sọ̀rọ̀ sí kíni o bọ́ọ̀lù ń ṣe dáa ànàbí o ẹni tí ọ̀gá pọ̀ tí òkúrú pọ̀ ni o bó ṣe ríre tọ́ba kọjú sí i bó ṣe ríre bínú gbọ̀nà sí ríre oníròyìn tí mẹ́mi ń gbọ̀n tó jẹ́ funfun táàbí kíkó láyé tó lè wáyà yìí bákan náà irun hamsa salam níbo ni máa dé méjì lè wáyà tó wọn pàbí tí irun hamsa máa dé torí nfẹ́ ìrìn sọ owó yòó tá a fi rí ẹni tí ó sọ kún hamsa salam àwọn wà ní ọ̀kadì tó o bá ti lọ hamsa salam wàá ròyìn ẹni tó orí fún wa tí bá ti wá ròyìn àwọn máa gbà hàn náà mélòó lórí ń bí irun ọgbà rẹ tó fọfún orí yẹ báyìí níbo ni irun rẹ dé orí yẹ báyìí méjì ni ó tó wá pín sí àwọn afọ àwọn afi ra wọn wípé ẹ àti àṣẹlá ṣé ń tá àwọn àgbàgbọ́ lẹ́nu rẹ̀ ni wípé tó rí lórí àwòrán bó ṣe wà kẹ́yìn tó tó kú tàbọ̀ lè kó nǹkan mẹ́ta yán ṣàbáàbò ẹ̀ sígbà ọ̀dọ́ lórí ni awùrùjù òlìyẹ́tì àbí nígbà tí ìjẹ́ ọmọkùnrin ìdàgbà pé àrùn bíi ti bàlágà sásìkò lórí ni àbí kùrùlì yẹ́tì àbí ìbátámsà ti ń di ogbó lọ ẹnì tó bá lóun hàn sàṣánà nígbà tó wà lọ́dọ̀ọ́ o tó ti wà ní Mẹ́dínà tá a bá sì sí ọdún mẹ́tàlá mọ́ fọ́tì yàtá tọ́lọ́ bá fifty three years àná bí di tó kúrò ní kíni o Mẹ́kà tọ́yì tọ́wọ́ wá lo méje ní Mẹ́dínà mẹ́wàá ló Mẹ́dínà oṣù nígbà wo lo méje làbúrò rẹ̀ gba sàlámù lápẹ̀rẹ̀ kí ni tábàkísẹ́ mi mọ̀ fifty three kí ni ó fún wa sixty mm-hmm. aha ọjọ́ ìgbèrè wáyà tàbí òrẹ́rọ̀ ntí ó lè kọ̀ lójú ìbàdàn sẹ́kí ni o tọ́da bàní ṣùgbọ́n ali ó ti sàn sàlám láti gbà tó ti wà kéke ẹ bá wọn lọ́rùn sàn sàlám lójú ra bó wọn lẹ́ ń tó orí ṣe rí wọ́n á sàlàyé rẹ̀ fún wa ń gbọ́ bá wọ́n á sàlàyé rẹ̀ kalẹ̀ hàn àwọn àṣọ fún mi pé ẹ ń tó orí yìí o kì í sàn sàn sàlám lórí ọkàn rò lẹ́mìí lásán bákan náà. ìgbà tó wà ní kéke tàbí ńgbà tí ó wà ní ọ̀dọ̀ tàbí ńgbà tó wà ní àgbàlagbà tí ó sì tàsí ara wọn. àwọn abílẹ̀ rẹ̀ pé kí ni nǹkan tẹ́ ẹ jọ sọ. nígbà wọn gbọ́ sọ náà kò ṣe tó lè ńgbà kan sọ fún náà ni pé ó tún fóun ní kankan ní kọ̀rọ̀ pé kó wọn máa dá tọ́jú ọ̀rọ̀ ẹ̀sìn. eléyìí ìdájọ́ rẹ̀ ìbílẹ̀ ń bọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn kò lè ṣẹlẹ̀ látòjú oorun fẹ́ni tí èèbá ti ń ṣe ànábì àwọn ànábì ọlọ́run ọba nìkan ní àlè lálà pẹ́pẹ́ tí ń rán lójú oorun bẹ́ẹ̀ náà ní olójú ayé jẹ́ min hadith ummul mu'minin Aisha ta ọ̀gá náà wà hadith mọ̀kọ́rọ̀ sọ̀rọ̀ ìdààmú Bukhari ọ̀hún ọ̀gá ta'ala ànábì sallallahu alaihi wasallam yà wá ní awwal ma budda sallallahu alaihi wasallam min iran sam sɛ afɔna sɛ sam sasa bɛna kɔ gɛrɛ fo alani ani bi oni nala ka fi kin kɛtɔ la lójú na kɔ para sɛ ɛdɛlɛ lójú ayé o mo bá ìwọ bàbá wa ló dé yàn ọ̀rọ̀ ẹsìn olè ṣẹlẹ̀ láti ojú oorun mo wá pàdé àdébí nìkan àbá ọwọ alákatẹsọ ọlẹ ká máa yípo rẹ ní mọ́sálásí ó ní akẹsọ ọlẹ k ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn inú kẹta àwọn ọmọ gbélé ìmọ̀ ọ̀nà ẹ̀ tó wá bàbà tó jáde wú tọ́jú ìpè tó kù fún kọ́mọ àtọ́ra fún ìjìnà dọ́nà ọ̀bà kọ́mọ tó gún nǹkan mímẹ̀ sí ẹ̀ wà tó tó sọ́dọ̀ wọn ọ̀dọ́ mi náà tó náà gba ibi tí àgbàtà wọn ti di yáre yá pẹ́ẹ́pẹ́ púpọ̀ kọ́ wá ṣe lórí bẹ́ẹ̀ náà ni o wọ́n bà ní àwòrán náà di gẹ̀gẹ̀ tó wá jókòó níbi asọ́tàn tẹ́lẹ̀ ìmìlẹ̀ púpọ̀ nígbà di bíbù ìmìlẹ̀ pé òun kọ́ lára kò mọ ìgbìlẹ̀ kan ń gbé pé ń jẹ́ irọ́ náà ní pẹ̀lú àlà ànábì sallallahu alaihi wasallam ọwọ́ ń pàkíyèsí wa nínú hadith mọ̀kọ́dá wà wípé máa ń ta alámọ̀ rúkìá ó sọ lọ́lẹ̀ ń tó bá lọ rèé parọ́ kó ń lára kan subhanallah tí yóò sì la nítorí pé ẹni bá ń fi àlá parọ́ ọlọ́run ń parọ́ mọ́ torí èèyàn ọ̀dá rẹ̀ ní máa ń ju ayé náà tẹ̀lẹ̀ ṣùgbọ́n tó ju ayé tiẹ̀ tó wá tó sẹ́kẹ́rẹ́ ojú ọlọ́run tiẹ̀ tó wá sẹ́kẹ́rẹ́ o lọ́tún wá wà àtàkùn èèyàn tiẹ̀ dá rẹ̀ ni ojú oorun kọ́ wá jí kọ́ máa pé nítorí rẹ̀ tó sì rí tọ́ba dọ̀rọ̀ wọ́n ní kó ń tọ̀ àwọn òun ọ̀rọ̀ méjì kọ́ wá aṣọ méjèèjì papọ̀ bí kọ́ mú bí ọ̀rọ̀ àgbà ni o bí ọ̀rọ̀ àgbà ló ní o wọ́n méjèèjì kọ́ wá sí ni o kọ́ ọ̀rọ̀ ntí ń bẹ́ẹ̀ nú ẹ̀sìn àwọn abilé rẹ̀ pé ọlọ́run bá sọ fún sọ́ọ̀tì máìdá rẹ̀ pé àlìyáwó àdìmọ́tò làkùn dín náà kùn mo ti pé ẹ̀sìn yín fún ilé mi ìsìláàmù ti pé kò sí àkàtúntò kọ̀ọ̀kan mọ́ àwọn abiọ́ ni pé ṣé àyà òsínú kùránì mọ́ nínú o àbígbò lẹ́yìn náà gbogbo àwọn sàhábà tí wọ́n ti lọ tí wọ́n ò ṣiṣẹ́ wọn sáwọn ò ní padà wà lójú náà mà náà àwọn àdìgbò gbogbo tọ́ta kò làákàyè ibẹ̀ làwọn èèyàn wá fi ń darí àwọn ọmọ àwọn bákan náà kẹ́yìn òsì náà sàlàsàlà ó tún ní àwọn ìdájọ́ kan tó kó ọ́nú ìgbà míì kọ̀díyàrá nìsa wàsúlà láyé sọ̀tọ̀lá àríwàsálà àlàáyà ti tùhọ́ kan wà sẹ́ńtọ́lá làrí yọ yàtọ̀ sí ìwà síta náà kà máa sọ́sá lójú ayé ṣùgbọ́n àwòrán nàbí kankan ni ó sì lọ́nà wo àníbi sọ́ńtọ́ náà àlè wàsálà ní fèrèsé tí máa fajú ro kí àwọn wà láǹsà sálà káwá àkókò àlẹ́ ẹjọ́ ní ìgbó òròsórí ó sì ròyìn rẹ̀ á sì gbé ògbó òròyìn ni ṣùgbọ́n gbà tí ó wà máa sọ wá ní ṣùgbọ́n o òun ní parọ́ ọlọ́run àti sàn sọ́kẹ́ báyìí fún àláparọ́ kò síbà lọ́rẹ́ ọ̀jẹ̀ o ṣùgbọ́n ẹni ọ̀rẹ́ nìṣó ni mori abusan lẹ́jọ́ se kini o tọ́fajú o anabi o ya to si kini o ìwàsí to ń rí lójú náà jẹ́mi eh, eh, ibn Jarir al-Bajali wal hadith mọ̀kànlá sanad imam Muslim rahimahullah ta'ala abdullahi ibn Jarir al-Bajali wọn sọ̀rọ̀ sẹ́lá ba bàtọ́ ba ti ri mi káà sọ̀rọ̀ sẹ́lá mi yàtọ̀ fi wajhi àbí màá rẹ̀ ní sí ní gbogbo ọba ni náà sá màá mọ̀ sí ní gbogbo ọba àìsàn àṣẹlá ẹni tí máa kọ́ yàn mára ni lọ́wọ́ á lórí lẹ́yìn tọ́jú pé kí ni o ọfà tó mo ṣe ọ ṣùgbọ́n gbogbo ìròyìn wá pé a máa túmọ̀ sí wípé èèyàn jẹ́ nìkan tọ́jẹ́ dágìlù tí lọ́wọ́ bá sọ pé dágọ́lù ń bẹ lára èèyàn dágọ́lù ń bẹ lára èèyàn subhanallah ọlọ́run jẹ́ kí ló sì lára ti dáwọ́ ẹnití wọn gbọ́ ní dáàgìlù ó lẹ́ni tí ọlọ́run fi sí àyè káwọn ọmọ gbọ́rọ̀ ẹnu rẹ̀ yálà aláṣẹ ni o yálà àáfàá ni o yálà olórí ilé ni o ṣùgbọ́n nísàlẹ̀ ọkàn rẹ̀ gangan aburú ìní bẹ́ẹ̀ fáwọn èèyàn tó lọ́n kó tì lọ́dọ̀ yóò wà máa fi dá yóò wà máa pín síbi aburú yóò máa wá pọn bí ẹkọ ní dáadáa ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ wọ́n gbà dáadáa ní ìṣeéṣà wọn dáàgìlù wọn táwọn èèyàn rẹ̀ ọ pé dáadáa ní ṣe é sí wọn tàbí òsì ní pẹ̀ntì ẹ̀ lè máa gbọ́rọ̀ rẹ̀ lábàá yóò tó ń tọ̀ ń dá gínú irú ẹni bẹ́ẹ̀ bọ́sà àfáàná lọ láàárọ̀ ẹ̀ tọ́pọ̀ sàsán lórí ìwàsí bó ṣe wà gángan ṣùgbọ́n nàbí ọ̀wá ọmọ bá orí ànàbí lórí àwòrán bó ṣe rí gángan ṣùgbọ́n kọ́ wà á rí ànàbí lórí ìwàsí bí ṣe máa wà ó ń tọ̀ gan là wá fẹ́ jẹ́kọ̀ọ́ fún wípé ẹni bìyàn láwọn àyè kan ọ̀yọ́lẹ̀ dà láwọn àyè kan kọ́nà ọ̀pọ̀ ìlú tètè lọ lòtú wá lábẹ́ bẹ́ẹ̀ rírà sàlásálá kìí ṣe nǹkan tá a sọ wípé kò sí mùsùlùmí ṣùgbọ́n káyìn kan sọ fún ọgbọ̀nsá bẹ̀rẹ̀ ó ní òṣèṣe láti wá fi máa da àwọn umma láti máa fi dà wọn ní kíni o láti máa fi dà wọn lórí irú abadan káyìn kan wá dúró ní kọ́mùsà sálàm tún fún ọ ní nǹkan kankan látọjú oorun kò láǹsà sálàm ìtọ́ bá gbélé ńlọ yìí wọ́n tó bá ti ń ṣe báyìí òun yóò ṣàdá fún ìkíní kan ọmọ ṣe báyìí fún ìyá ọmọ irọ́ tó ń tàn tẹ pé tí ọ̀rọ̀ àtúbá lórí rẹ̀ yóò jìyà lórí rẹ̀ láyé ni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ yan yóò tún jẹ́ lọ́rùn. àdébí sallallahu alaihi wasallam ìwà ń pe àkíyèsí ẹnì kọ̀ọ̀kan wa níbi ọ̀nà tíṣẹ̀ ìtàn tó lè fẹ́ máa gbàrá yàn wípé ẹ jẹ́ àkíyèsára o ẹ jẹ́ àkíyèsára àlá tó bá ti jẹ́ àlá dáadáa tí nìyẹn náà dùn bẹ́ẹ̀ àtọ̀dọ́lọ́ nìyẹn ti wá èntì ọba ti yí a kọ́njẹ́kọ́nu kọ́ ọ ó ní pàṣẹ túmọ̀ rẹ̀ nígbà tó di ayé Mahdi Khalifa Mahdi afa wa Shuraik lọ́nà àwọn afa aládìsí ni rahimahullahu ta'ala rahmatan wasi'a ọwọ́ àwọn ẹ̀tọ́ Khalifa nbọ dọdọ Khalifa ọdọdọ apẹ pírẹsẹǹtì lápẹrẹ pírẹsẹǹtì bá ní mo ti ń wọ tipẹ́ ọ̀yẹ́ ń lo gàrí ẹ̀kọ́ òkùn sí àtàdá ó ní kí ní ẹ̀rọ ìṣẹ́gà mo ti ní wọ́n bá mú ọ tẹ́lẹ̀ ń máa bá mú ọ tí wọ́n bá dé ọ̀tán kì í sì gbẹ orí rẹ̀ dànù àfa wa ni kí ló lè fi léyìn ó ní tó lè fà pọ̀ fa inni ra'aytuka fil manam mo rí ọ lójú ràn tẹ̀ tẹ́ mi mẹ́lẹ̀ báyìí ọwọ́ àkọ́yìn sí mi padà fàkọ̀sọ́sù wa alẹ́ nu àbírí mo wá lọ́ọ́ sọ àlàtìmọ́ láyé fún àwọn tí wọ́n máa làásù tẹ́mi ó pè má làásù wọ́n wá sọ fún mi wípé ẹni tí mo lálàárí o ọ jẹ́ tó yẹ pé tùtù irun ni ìfi wọ́ ẹ pé ó ń tọ̀ ń tí irun kà fi wọ́ ẹ ó ń tọ̀ ń tẹ̀lé ọ lójú ayé ni wà yóò tún mi wùlá ka ṣàrán ṣùgbọ́n kò nífẹ̀ẹ́ rẹ nínú ntí ọ̀dá ní ní sí ọ nínú ntí mo rí náà ní bẹ́ẹ̀ sì tún náà nù mo sì mọ̀ pé kí n pọ́ ni wọ́n fi ní sinmi àfa àwọn abo ẹ̀rìn àfa ni àkọ́kọ́ náà rúbíákà lẹ́yìn sàtìbẹ̀rù ìyá Ibrahim alatọ́ láì kèsì ànàbí Ibrahim lọ́la kèsì ìṣerú àlà àtàlẹ́bí Ibrahim tọ́la tọ́lọ́ ní pé rí lójú rẹ̀ pé ọlọ́run fi ń gbé òun pa ọmọ rẹ̀ tó sì fẹ́ gbé ọmọ. wà á nà mọ àgbírọ̀kà laysa bí yusufa as-siddiqi salawatullahi wa salamu bẹ́ẹ̀ tó sì bá ọtú àlànà mọ́ mọ̀ pé kéèyèsí àbíbí yusufu tọ́nà wọn bá fi mọ̀ tútú àlà dófìmà la ilaha illallah fabil ahlami alikadiba. تقطع أعناق أمة رسول الله صلى الله عليه وسلم ṣé pẹ̀lú àwọn àlà tí ṣùgbọ́n bá ń forí rẹ̀ ṣeré lójú orin ìníwọ́ fi máa bẹ́ àwọn ìjọ àdàbí lórí tiẹ̀ ẹ̀rù wa ba khalifa ọwa fàkọ́dà sàgílà wọn ọwa ní kó fi àfa ṣọ̀rọ̀ ìpìlẹ̀. afáàlù súnmọ́ nìyẹn ó sì mọ nǹkan tó so máa bí àlà ṣùgbọ́n tọ́ka wà tá a fẹ́ sọ̀rọ̀ ní òun náà ni àbí ìfìkà túmọ̀ lẹ́ẹ̀kan yẹn tọkọlọ pa àwọn èèyàn ń gbọ́ sábẹ́ láti lè bá àfi da àwọn èèyàn rírun tọrọ òsì rí bẹ́ẹ̀ inṣàlá ní kúkú bá ti ń bọ̀ gbogbo àwọn àdájọ́ tó wá so mọ́ kéèyàn òpó hàn sàṣàlá lójú oorun ìlà wà sára yìí bí idin láì tààlà àti àwọn ziyadá ti dára yé tu ti ń bẹ́ẹ̀ bí hadithi bí idin láì tààlà. alhamdulillah alhamdulillah alladhi 'allama bil qalam wa 'allama al-insana ma lam ya'lam. وعلم من شاء من عباده المؤمنين تعبير الرؤى سبحانه وتعالى وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله نوصيكم ونفسي بتقوى الله فبه أوصى الله سبحانه وتعالى الأولين والآخرين قال الله سبحانه وتعالى ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله وقال الله سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون عباد الله فقد تكلمنا كثيرا في الخطبه الماضيه عن البدع وعن اسباب انتشار البدع في المجتمع في هذه الآونة الأخيرة عباد الله ومن أسباب انتشار البدع في هذا المجتمع ما يلبس به الذين في قلوبهم مرض أمة رسول الله صلى الله عليه وسلم وكانوا وراء حديث أخرجه الإمام البخاري رحمه الله تعالى في صحيح من حديث أنس ومن حديث أبي هريرة ومن حديث أبي قتادة ومن حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنهم أجمعين وأرضاهم أن رسول الله صلى الله عليه وسلم قال من رآني في المنام فقد رآني وفي رواية فكأنما رآني في اليقظة فإن الشيطان لا يتمثل بي وفي رواية فإن الشيطان لا يتم لا يتكونني وفي رواية فإن الشيطان لا ينبغي له أن يتمثل بي وفي رواية فإن الشيطان لا يستطيع عباد الله فالمنامات الأحكام الشرعية لا تبنى على المنامات عباد الله هناك فرق كبير بين الرؤيا والحلم والإلهام والخاطر والوحي قد فسرنا هذا بلغتنا سابقا لكن عباد الله قد أوحى الله سبحانه وتعالى إلى النحل وعلمنا طريقة جمع العسل قال الله سبحانه وتعالى